الذي من دار القلوب وأمرنا بالاستعداد ليوم البعث والنشور وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله البشير النبير والصراط المنير وصلى الله عليه وعلى آله وأصحابه آل الجد والتثمير وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله حق تقاته فكثير منا اليوم قد صارت الدنيا أكبر همهم ومنتهى عملهم يبنون ما لا يسكنون ويجمعون ما لا يأكلون قال جل وعلا اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم مهدف إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السير وأنتم تبصرون عباد الله كيف آثرتم الحياة الدنيا على من عند الله وكيف شغلتكم أموالكم وأولادكم عن ذكر الله أخي بالله مهما عشت أيها الإنسان وجمعت من المال فإنك راحل وما في يديك زائد ولا يبقى لك إلا عملك قال تعالى ولقد جئتمونا فرادا كما خلقناكم أول مرة وتركتم ما قولناكم وراء ظهوركم عباد الله حلال هذه الدنيا حساب وحرامها عقاب ومصيرها إلى الخراب ولا يركن إليها إلا من فقد رشد والصواب فكم من ذهاب بلا إياب وكم من حبيب قد فارق الأحباب قد فارق الأحباب وترك الأهل والأصحاب وصار إلى ثواب أو عقاب إنها رهلات متتابية رهلات متتابية إلى الدار الآخرة لا تفتر يذهب فيها أفراد وجماعات وآباء وأمهات وملوك ومماليك وأغنياء وطعالي ومؤمنون وكفار وأبرار وفجار كلهم يذهبون إلى الآخرة ويودعون في القبور ينتظرون البعث والنشور والنفخ في الصور يوم يخرجون من الأجداف سراعا كأنهم إلى نصب يوقدون خاشية أبصارهم ترهبهم ذلة ذلك اليوم الذي كانوا يوعدون أخي في الله لا تنسوا قرب حلول شهر رمضان الكريم فانتظروا هذه الفرصة فرصة هذا الشهر المبارك إذا أدرككم أو إن أدرككم للتضرع إلى ربكم والالتجاء إليه جل وعلا لأنه موسم خاص يتقرب إلى الله جل وعلا الخيرة من عباده بأنواع الطاعات فيغفر لهم الذنوب ويرفع لهم الدرجات ولا يزال ربنا الكريم يفيد على عباده من أنواع البر والبركات فسارعوا إلى الخيرات أيها المسلمون وخصوا أوقات شهر رمضان بمزيد من القربات لعلكم تكسبون فيه من الفائزين وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم adúpẹ́ fún ọlọ́ọ̀bá ọba tí ó jẹ́ àtò tí ó pàwá tó léwà jìnà pẹ̀lú àṣẹ rẹ̀ sí ilé ayé onítànjẹ àbí ilé onítànjẹ ta wà nínú rẹ̀ yìí tó sì pàwá láṣẹ ká máa múra ká máa palẹ̀ mọ́ fún ọjọ́ tí àágbéwà dìde tọ́rá ṣubú láyé ní kátólíwà dìde àwò àbáyá àbájẹ́pẹ́ ní tí ẹni ńlá ni wà ní ẹni wó ìfẹ́jọ́ ní wó kó tó kan àlìbáàtò wà ní ìṣù àkọ́kọ́ ṣubú ọba àtó ọba tí ò lórogún ọba tí ò lẹ́gbẹ̀ra ọba tí ó ní ọlá tán débi pé ibi tó ròyìn ọlá ẹ̀dẹ́ àti tóbi ẹ̀ ibi tó ròyìn ẹ̀mọ fún alámọ̀mọ́ ọlọ́run ọba tó kọjá bẹ́ẹ̀ ni ló fi jẹ́ pé wàá wà àlàkúlẹ̀ iṣẹ́ yìí kọ̀dì alágbára tó kà mọ̀mọ̀ kọjá èròǹgbà ọ̀gbìn yẹn ni bákan náà ni mo ń bẹ Allah subhanahu wa ta'ala kó sàlékún ìkẹ́ àti jẹ́fánà Muhammad sallallahu ta'ala sallam tó jẹ́ ẹrú ọlọ́run sí ọlọ́run bá albashiru nadir olùfúnni ní ròdùnú tàbátẹ̀lẹ̀ sọlọ́run wa alihi wa ashabihi ومن والاهم واستنى بسنته من يوم الدين لينا ايتا واي ẹ̀yin ọmọ ìyá mílẹ̀ islam ẹ̀páyọ̀ ọlọ́run nínú ẹ̀hùn nípa àpá bó ti ẹ̀ká páyẹ̀ torí pé gbogbo òròyìn tọ́lọ̀ fún òtayọ wípé ilé ìtànjẹ ni ó sì tàwọn kan tí wọn ò kí wọ́n fi kó ń tọ́lọ́ ń sì fi wọ́n mọ̀ wá táwọn sì ń bó tẹ̀ jẹ́ pé wọ́n kábàámọ̀ àwa tí ò tí ìṣẹ̀lẹ̀ sí gan ń bá wọn kábàámọ̀ à ń bẹ́ni tó ṣẹlẹ̀ sí kó àbámọ̀ tiẹ̀ nítorí ẹ tí àwa náà mọ̀ tún torí bọ kíkó àbámọ̀ bẹ́ẹ̀ ó nìyẹn à ń wo ẹni tó lò rádaràda tó lò jákujàku tọjọ́ ayé ẹ̀ tán pé káyìí Ah, oníṣìí kò wáyé rí àwọn a wà ń bẹ̀ sílẹ̀ ẹ̀ka ṣe nígbà ń ó yẹ ká tají ni ó yẹ ká tají ìdí tá tají òní pé irun ìrùn àlíyóhùn nínà ọ̀pọ̀lọpọ̀ àwọn adámà lónìí sọ́ọ̀rọ̀ fi dúnrí wọn nǹkan mí wà kò sì síbi títàn jẹ́ wà ju láìpù tá a pè ní ayé tá a lò lọ́wọ́ ìlọ kò sí tàn jẹ́ ní ìta lò kọjá ká sí láyé tá a wà yìí kò sí tàn jẹ́ mọ́ ẹ máa ti gbé wa sí kòtò ojú ó láwà ibi tádàn wà láwà ibi tádàn wà wọ̀ náà tá ń sọ yìí díẹ̀ ló kù táwọn ọmọ sandilo ní júmọ̀ yìí 1447 yìí sandilo yìí díẹ̀ ló kù tó lò bẹ̀ ọ̀lọ́ ìfúnmọ̀ ìgbà díẹ̀ ló kù lò ń bèèrè àwa tó yàbùnúnà máa máa yàkólò ìròrí ọmọ èèyàn ni wípé gbogbo jáǹgbè láyé yìí mo fẹ́ kò jọ mo fẹ́ ní mo fẹ́ dà àní ìdá ń tẹ̀mọ́ra létí ni pé tíyàn bá ń dà tíyàn bá ń ní títí ń ṣe dédé pẹ̀lú ọlọ́run kò sí ìwọ̀ ń bẹ̀ẹ̀ mo ti bẹ́ẹ̀ lọ́mọ èèyàn rìn lónìí بل الإنسان على نفسه ولو ọlọ́run dá wa tí àyà lò kìí ìyẹn nìkan kan rẹ̀ tó rẹ̀ náà fi jẹ́ ẹ̀rí ní ọ̀gbẹ̀dọ̀ sí àmà àwọn ọ̀dọ́ náà kọ́lọ́ mọ́jú jẹ́rìí lé wa lórí kó jẹ́rìí fún wa ní láti lè ṣáájú ká tó lọ torí kò sẹ́ni tí báyọ̀ nínú ẹlòmíì tí bá ń dààmú jẹ́ ní ibi yóò lọ mọ̀mọ́kú mu yóò lóun òfẹ́ rò mọ́ ìkámọ́ rẹ̀ níkà ó dẹ̀ ní ọlọ́mọ rẹ̀ ọlọ́ torí ó mọ̀ dúpẹ́ lórí ẹ̀ ìkámọ́ rẹ̀ níkà gbáyà rẹ̀ lù tó bá lọ́mọ nǹkan nǹkan ó dá lójú ẹ̀ lẹ́yìn kan ó tún padà síbẹ̀ tó pé ẹ̀dá bọ́lọ̀ ti dá wa nìyẹn bá fi dáadáa ẹni wọ́n fi dáadáa bẹ lọ́hùn àmọ́ ọkọ̀ tí ọlọ́run jẹun tó lè mọ̀ tẹ̀síwájú ẹnìkan kọ́ láwẹ̀ ló ń jẹ lọ́dún kan ló bá rí wípé àwọn èèyàn bá ń ṣàdúrà fún àdẹ́ni tó mọ̀ àdẹ́ni tó mọ̀ rí ó sì sọ wípé òun wò pé báwọn èèyàn ti máa ń ṣe tó mọ̀ rí òun wò náà ṣèké so lówó owó oṣù díẹ̀ nígbà wọ́n wá ń ṣàdúrà fún ó ń gbọ́ àdúrà ń fún tí ó mọ̀ tí ó mọ̀ pé ẹni tí òun ṣàdúrà fún lòun tó sì oníjọ́ ní dòní ramadan tí tí a lò sàn yìí àǹdẹ̀lọ́ kọ́lọ̀ jẹ́ kí ìtumọ̀ bá wà láyé ní jáwọ́ bẹ̀ mọ́ òun ní mọ́ tọ́rọ̀ ọba ti kú bí oṣù mélòó kan òun wà sọ fún wọn pé iye tó bá ti jẹ́ bóyá kò méjì ní àbákò mẹ́ta òun wà kó tọ́rọ̀ ọ̀gá àbájẹ ó ní ẹ̀bá ń nọ kí n máa rí wẹ́ẹ̀ sí lọ mo kàn fi ṣàpèjúwe ẹni ibi náà àjọ náà ń dá tó já àjọ aburú tọ́kàn tiẹ̀ balẹ̀ náà bá gbọ́ kẹ́rẹ́ gbọ́ pé bíi tiẹ̀ ó ráì yóò ṣe bí lórí ọ̀rọ̀ tó bá jẹ́ pọ̀rọ̀ mi wọ́n pè fún ọ̀fin àbàlẹ̀ díẹ̀ àwọn èèyàn kọ́ ayé ilé ọkàn gan o ń bẹ́ẹ̀nù kan tí èjẹ́ ọlọ́run sí ó ń kan tí ayé ti máa rí ìlú bí ìgbà pé mùsùlùmí ò sí orí ẹ̀pẹ̀ mọ́ kí a máa ń ṣèwádìí pé kí ni máa ń fà ìkọ́ ayé lọ́kàn

ìkùtàrà balẹ̀ náà sì ìsọ ààbò ọlọ́run wa ń sọ lójú ọ̀yá ànábì sọ̀rọ̀ tí kúrò ń sọ̀kalẹ̀ fún pé ìṣirò dáàsìrò tẹ ọmọ èèyàn lálùkì àmà ó ti fún mọ́ ànábì fi ayéjọ́ náà lọ ayé ọ̀nà ìdájọ́ over one thousand four hundred four hundred ó one thousand five hundred balẹ̀ ọlọ́run dùn. nínú èdè lárúbáwá tó túmọ̀ sí òṣùnmọ̀ pẹ̀kipẹ̀ki ìsáàbùhùn accountability àwa tí a ń sọ̀rọ̀ àtẹ́lá ẹjọ́ náà àwa náà sì ń bẹ nínú àná jíǹsù náà gbogbo òran èèyàn ní àyà ìgbésàwọn kan ìfọ̀dára lè náà sí èmi àti mi tí mò ń sọ̀rọ̀ àti ìdàyé ìṣirò wá sì o o à ń gbé jìnà kó mi à ń lọ́kàn wá jìnà sí púpọ̀ ọlọ́run wá ní wàhùn bí lọ́pẹ́lẹ́ ti ń orí síbẹ̀ náà ó dàbí ẹni ọ̀tún ayà ń kàwọ̀ ìrẹ̀gúnsà fúrú ẹ̀ wò wà hún fi gọ́fìlà sí mò ìdún bó ṣe sọ́mọ́tò náà lájìnà sọ́nà tó làhíyà táǹkù lúrùhù ọkàn tí ń ṣe ọkàn ọkàn láàhíyà kò sí ń di tọ́lọ́run ọkàn takófo Wa النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم أما تأتون السحر وأنتم تبصرون nígbà tánàbí náà ń sọ̀rọ̀ yìí sallallahu alaihi wasallam láyà fọ̀kalẹ̀ wọ́n ní ẹ̀rí ẹ̀ náà ń dà lóhùn ẹ̀yìn náà ń dà lóhùn tó kà tí wọ́n ní pípẹ́ ẹ̀kọ́ pé ìṣirò ọmọ èèyàn ti súnmọ́ bẹ́ẹ̀ náà làwọn tó jogún àwọn ànábì ọlọ́run lónìí àlẹ́ ìmùsọ̀láṣọ ọ̀sálà làwọn èèyàn ń yé mú sí wọn báwọn ní mímọ̀ bá báwọn sọ̀rọ̀ àwọn Yorùbá lóòwè kan tí àwọn onímọ̀ bá bá sojúdó ọ̀rọ̀ wọn ní àbá tó ní yóò mú ọmọ òní jẹ tíra síbi tí ẹgbẹ́ bá tún sínú pé ìtọ́nsọ yẹn dákùnjá mọ̀ sí táǹsí lọ ọ̀rọ̀ nìkan kọ́ tí àtọ́jùmọ̀ ẹnu pé ó ti kàwá ní ó kàwọ́ náà yá gbádùn oní ẹ̀bẹ̀rù ọlọ́run ọ̀lẹ́bẹ̀rù ọlọ́run oní ẹ̀ táyé máyà ọ̀la ọ̀túnlẹ̀ wáyé máyà táyọ̀ náà kọ́ níwọ̀n náà wà tí wọ́n lè jùlọ lọ́wọ́ náà kọ́ wọ́n gbà á ṣé èsì ẹ tí wọ́n ti àrùn tí ń wá àdúgbò ojú ọlọ́run ọkàn omi ọkàn omi ọmọ èèyàn ò dá núrò kò dá orí kodò bí ò bá sunkún tó dàbí ẹni sunkún torí bẹ́ẹ̀ kéèbà àsáàtùn àyàtà dúnmíà àlàmà ìdàlọ́ èyí tí kọ́mọ̀ èèyàn tẹ́ta tó yàtọ̀ ìtí ń bẹ láyé ló wà jù ní bẹ̀lọ́dọ̀ lọ́wọ́ kí ló fà jẹ́ pé tó wù láyé yìí ń ti ń bẹ láyé ìfẹ́ ta fẹ́ ní tọ́mọ èèyàn fẹ́ ní ní gbogbo ọ̀nà ń ti bẹ lọ́dọ̀ lọ́nà wàmá ìndà lọ́rẹ̀ fẹ́rú lílà àbúrọ̀ ìdí lọ́dọ̀ ní oore gangan lílà ẹni rí ẹni tó bá lọ́pẹ́ ní tí ò dààmú tọkàn ẹ̀ dààmú dààbò lórí tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ lóòótọ́ lóòótọ́ fàmọ́ làwọn fẹ̀lẹ̀ àáfẹ̀rọ̀ sí nínú fàlà kò ní ní ìpínlẹ̀ lọ́dọ̀ náà. òláàjẹ̀lẹ̀ nínú ìṣọ́ra wọlé àyáàtà dúnìyà nínú àyà mi àwọn tí wọ́n ra ayé nu ìṣọ́ra wọlé àyáàtà dúnìyà bẹ́ẹ̀ àfẹ̀rọ̀ àlùjáàmà ni wọ́n fi sanwó fáyé àlùjáàmà ni wọ́n gbé ta wọ́n wọ́n ní ọmọ tí gbáàgbà mọ́ta ayé lọ́mọ gba oníbẹ̀ nítorí páyé ra wáyé ẹbí tọ̀hún lẹ̀nà nígbà bá dán àwọn yẹn jẹ àwọn èèyàn sọ bẹ́ẹ̀ lẹ́nu wọ̀kẹ́kọ̀ọ́ ti dọ̀gbọ̀ látùkùn àmúhálùkùn àwòládùkùn ní ìdàzíkìrì là kí ló fà tó jẹ́ pé ẹ̀ ń sọ pé ẹbẹ̀ náà fún ẹbẹ̀ náà fún wa

àwọn náà mọ̀ pé ẹ̀ka ṣe lọ́kùn òsì o wàhálà ajé àánú náà ni lówó bá dé lábẹ́ kádàrá lẹ́bàá tó ń lé wọn mú lílé wọn mú ìgbà náà tó ju ìgbà tó wò sí lówó lọ ẹ̀dá kò kí ló tó kù àbáàrí tí mo ń sọ láàrin ìran Yorùbá yìí ẹ̀rí pé ẹni tó ní ayé ìsan ló jìnà sọ́lọ̀ ẹni tó yẹ pé ń pàtó ní sáré yẹ kó padà wá tó wáyé fún ọlọ́run bá lè bá òfin náà ń gbà tí ń wáyé wọle lori fẹ̀rẹ̀ kátókè súrú yìí òun wọ̀ tó tó wọlé lórí ayé ẹnu ráwọn èèyàn ń pé ńgbàtẹ̀ bá ń sọ mo jẹ zúrì kò sì dákú aláfẹ́ jà máa mo jẹ̀rún látàárọ̀ kódà ọlọ́run tó sáré èèyàn ni kódà mo jẹ̀rún látàárọ̀ gan mo jẹ lórí bá àtàkùnrin àti mọ́bí muslim sọláàtù tí ẹni òkè sọláàtù tọ́lọ́run èyí sọláàtù tọ́lọ́run máa ń gbà wọ pẹ̀lú ẹ̀rí àti wá bí àwáwí kan tí tẹ̀lé àgbà wọlé ló mọ mọ́lẹ̀ tó tọ́lá bá wá dé ẹwà máa gbọ́ pé bí yàn bá ga tán àìrójúmọ́ pọ̀ ní ẹ̀túnmọ̀ bá abẹ́rẹ́ ọ̀bá kan náà kọ́lọ́gà tó rójú yorùbá tí ò bá wọ́ọ̀sì lágbọn ọ̀rọ̀ náà ń sọ yìí nílẹ̀ ńlẹ̀ ń bí nílẹ̀ haúsá ń bí bẹ́ẹ̀ bá bọ́ bẹ́ẹ̀ tí o bá sáyé ilé ẹ̀tẹ́ ẹgbẹ̀rẹ̀ ibi tí ní ń sọ̀tàrà ń sọ fún pàdé àmọ́ yóò báyìí sí ìran nù a sì bára ọ̀tọ̀ ìwọ́n mọ̀ ìyá mi tó kó nǹkan jọ nínú ìmẹ́rin oyin náà tààrọ̀ ọ̀hẹ́ tí ẹ gbàgbé pé àápò láyé mi pé mo ní mo ní mo ní mo ní àìrójú wá gbogbo débi tó yìnbọn ráyè tọ́lọ́ mọ́ tẹbí máa wá sínú òrùlẹ̀ kọ̀ọ̀kan pé máa fàyè lẹ̀ èmi àtọ̀lọ́pọ̀ èmi àtọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ìlàbá wà àmọ̀ dámọ̀ràn bóyá sámọ̀mọ̀ ní ká gbé lọ ní tí sábó ní ká lọ sí sí ni pé ìlú jù lórí jẹ́mù tù ní ká gbé lọ ní àbí tí ọkàn wà yí lọ́dẹ̀ lẹ́kọ̀ọ́ mú àwọn tí wọ́n wá sì fún sórí tẹ́ ó yẹ kóun náà mọ́ àtọ́n náà bá bọ́ sí èkó léjọ́ kan ó yẹ kó mọ́ rẹ̀ pé bóyá gbẹ̀bí wọn ó sì ní ìsìn bá dákẹ́ bí ò bá máa wá sí orílẹ̀ kọ̀ọ̀kan ọ̀tọ̀ ọlọ́run gbà lóòótọ́ ọ̀rọ̀ fáfáyé lẹ̀ ń wá sínú òròrí wa lẹ́kọ̀ọ̀kan fàyínà tàrọ̀ ọ̀hìn wà máa tún ẹ̀rẹ́ kàzá àgbèrè ìtàn ròyìn ẹ̀pọ̀ oníjú ọ̀nà mọ̀pọ̀ oníhùn yóò bọ̀ tàbí ká gba ọ̀nà kò nínú ẹ̀ kó ju jẹnu ẹlẹ́ni lẹ́sẹ̀kẹsẹ̀ òjògbọ́n kan ní kí n tó lọ bí ọ̀rọ̀ yẹn alọ́pùlọ́ náà dáadáa ní wà kọ́ ní kíkù mú ná fọ̀rọ̀ ọjà ẹwà bá wa lẹ́yìn nìkan fún ara yín láìsí kankan ní tó àtàkì mọ́ yín kàmà fọlákó náà kún àwùwà làmà rọ bí mo ti fáyé gbà kọ́kọ́ tẹ́ẹ̀ mú kankan lọ wàtàrà kùn máa náà kùn wàrọ̀ àbòhórí kùn ẹ wà fi gbogbo nǹkan tẹ wá nínú tí ò jẹ́ ráyè tèmi ọlọ́run ọ̀dẹ́lẹ́dà yìí ẹ wà fi gbogbo ẹlẹ́ níjọ̀gbọ́n kan fi ní hàlálù háàbì dúníà mo ta hàlálì mo tún wá ta nǹkan hàlálì lọ́nà tó tọ́ ni mo sì ti gbàrá ni mo bàtà ó sì fi rẹ̀ á ń bèèrè haram bẹ́ẹ̀ sì ní lóòótọ́ èèyàn ó sì rò hàlálì tọ́tọ́ wá sọ haram tó jẹ́ pé ha ikọ̀ ìyà ọlọ́run ní ó tẹ̀lé wọ́n mọ̀ sí ìrò ha ìlàlẹ̀ òfò ní ó dà àtòfò wọ́n láyá kẹnu ilé ha sọ́kọ̀dọ̀rọ̀ kìí sí ló dàbọ̀ra ní o ẹni ó jẹ́ pé kò mọ̀ tẹ́ńfà lébi tí ó fà tẹ́ńpẹ́ lọ́kàn lóru tí gbà tí gbọ́ pé tẹ́ńpẹ́ gbogbo gbà tí gbọ́ pé àwọn èèyàn ló wà lára ẹ̀mí o ní tí díẹ̀ dọ́gbọ̀n sí lára irú kò lóòrù tí wọ́n jìmọ̀ láyé àwọn tí ń ṣèlú tí ń ṣèjọba bẹ́yìn tí wọ́n wọ́n tó wọ́n bọ́ sáyé tẹ́ mọ́ kí wọ́n ní ti gbogbo ìgbà congratulations congratulations congratulations ó ṣe sáà kínní ó ṣe sáà kejì ó ṣe kẹta òní tí ó ti ìlú sáà kankan tó yẹ̀sẹ̀ wọlé sáà kọ́kọ́ congratulations wọ́n tó sì ju ẹlòmíì lọ bẹ́ẹ̀ tí wọ́n wọ́n nípa bí ayé ti ń bẹ lọ́kàn wọn tó ètò wa burú wípé ní nàìjíríà ti dàrú yìí ayé tí wọ́n táwọn fi ń ṣèjọba kó lé ọkàn ní ìjọ orílẹ̀-èdè irú kìí tèbi ní ọlọ́run àwọn láti ń fọwọ́ fà lọ́wọ́ àwọn láti ń jẹsẹ̀ ẹ̀tàn lọ́wọ́ ìwọ̀n ń dáhùn lórí ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ torí báwọn kan jẹ níbi ìbàjẹ́ níjọ́ tí èmi ti gbọ́njú lórílẹ̀-èdè yìí ní tí mo gbọ́njú bá mi bíbí ń bẹ lónìí dòní náà o ní pé kẹgbọ́ tó wọ́n pààyàn ogún wọ́n pọgbọ̀n wọ́n pọgọ́rùn-ún nígbà tí wọ́n pa wọ́n tán ìjọba wà bóyá ìjọba state àbí ìjọba federal yóò wà ní ẹ̀yìn sójà ẹ̀lọ ẹ̀tẹ̀tẹ̀ lọ́bẹ̀ ẹ̀tẹ̀tẹ̀ máa lọ́bẹ̀ nígbà tí wọ́n bá fẹ̀mí ṣòfò tán tí wọ́n pa tí wọ́n fẹ́ pa tán mo bá sì dé ilẹ̀ lágbáwá mo bá rí pé kí wọ́n yàtọ̀ kí wọ́n tó pààyàn ní security ó ti wà ní gbogbo kìbì security tèèyàn àti ti ọjà gadẹ̀ tẹ́ ọ̀daràn gan òní mọ̀ pé nǹkan ti mú òun débi pé mọ́tò ti ń lọ lórí títì oúnjẹ gbèsè eré tó sá nílùú òyìnbó àtìlẹ̀ lágbáwá ọlọ́pàá tó wọ̀sọ̀ náà road safety náà tó ń bẹ lójú títì tí máa mú èèyàn fisikálì kámẹ́rà tí ó mú tí ó sì san gbèsè ló bá ti fẹ́ gbàwé ọkọ̀ padà òun náà tó ń bẹ ń bẹ̀ kódà kó mọ̀ sí yẹn lójú títì àwọn ti máa pẹ́ẹ̀lò tí wọ́n kalẹ̀ ẹgbẹ̀ ọmọ ìyá yín tí ń bẹ lónìbó kọ́dàrùn tó dé ni wọ́n ti jẹ páńpẹ́ fún tí wọ́n bá pa ìyẹn ẹgbẹ̀rún tán bí wọ́n ní ìrìnsọ́jà yẹn wá lọ so ẹni sójà tó lè lọ bí jáde pààyàn lẹ́ẹ̀kún ọlọ́gán tó pa wọ́n àbòsíhùn láyé ìkà àti kẹ́lìmọ́nì burúkú ni ẹni tẹ́ mi ò bá ti jẹ́ nǹkankan lọ́dọ̀ ọmọ adámà tó ipá lọ́lá anípò aláṣẹ wọ́n gbàgbé ẹ̀kọ̀tàràbà lè náà fi ìsáàbò hàn ìṣirò ọmọ èèyàn ti súnmọ́ mo máa ń sọ fún wọn oh, àwọn lónílá àwọn tí wọ́n ní lónílá láti resign wọn ò jẹ́ ká rí ṣe wọn ò jẹ́ ká rí ṣe à ń gbìyànjú wọn ń bàjẹ́ ó sì kú ọ̀mẹ́ ó sì parí sáà àkọ́kọ́ ó tún ní ìkejì tún yá ó tún parí ìkejì ó tún sojúkú rẹ̀ lẹ́ẹ̀kẹta wọn náà sì sọ pé wọn ò jó orí ṣe ọ̀tọ̀ lè ló ń gbà yín ọ̀tọ̀ làwọn tí ò jẹ́ sí ìjọba ń gbé lókè tó kó lè gún aráàlú ń gbé sálẹ̀ tó kó dàrú ó ò fèrè sáìn ó sì mọ̀ pálùkì àmọ́ ń bẹ ẹlòmí tó fẹ́ gbórí wọlé sílẹ̀ inna lillahi wa inna ilaihi raji'un wallahi àìní èrò ń bà kan nípa àlùkìyàmọ̀ ni ayé ìkú rẹ̀ kọjá abẹ́ o bí ti ń ṣe wọ́n ní sàwọn tí ń ṣòwò tó jẹ́ pé gbogbo ẹ̀ tó sádowó ni wọ́n fẹ́ mọ̀nà tó gbà wá bí ti ń ṣe àwọn tó wà nípò ìjọba bẹ́ẹ̀ ní sọ̀lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ṣòwò tí ń ṣe kátàkárà bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ti sí ọwọ́ tí kálukú ń rán ọ̀fẹ́ ní tó lágbára mọ́ àti tó lágbára lé wọ́n sì sọ fún ìjẹba tí wọ́n sáké ti pé àyíká ń jẹnu àwọn èèyàn tó máa ń dẹ́sà kan wọ́n ní ibi tá àti ń ṣe ibi tá àti ń ṣe láti ń jẹ ẹ̀dá kùn ní tòótọ́ ọ̀rọ̀ sí ètò òdodo ọ̀rọ̀ ẹ̀sánù tán gbà lérò ìyẹn ni pé ibi tẹ́ ń sáfẹ́ wú ni pé ibi tá a ti ń ṣe láti ń jalè torí òdodo ọbẹ̀ ní pé bí i bá ti ń ṣiṣẹ́ ẹdí lábẹ́ẹ̀kì láwà yìí ẹdí máa ń sẹ́lẹ̀ ibẹ̀ lódìgbà sálárì kò nígbà local government local government yìí ó sì ń bẹ̀ ní ó sòwò nípa ikọ́ ọmọ rẹ̀ rẹ̀ jà láti local government bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń dá sí ààrẹ ṣe kò ní sọ pé LAUTECH ló ti gbowó kò ní sọ pé local government kò ní sọ pé internal revenue ọlọ́run já sà lọ́nà ọmọ wí ṣùgbọ́n àwọn tí máa sọ bẹ́ẹ̀ àmúmọ́ra wọn náà ní ibi tá a ti ń ṣe la ti ń jẹ ìtàn ìpamọ́ sáré ọ̀rọ̀ ń pè ibi tá a ti ń ṣe la ti ń jalè òun lè làmọ́lẹ̀ ni bọ́ ọba jẹ dèdè ń tí wọ́n jẹ́ ń tó ti ń sẹ́wọ̀n oúnjẹ tẹ̀ lọ́nà halal tẹ́bá ọdún ẹ̀fà kí èsì wọn ní wọ́n ní ọwọ́ ń kọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti tẹ́ àwọn èèyàn lórí bẹ́ẹ̀ náà làbádé ti pé àwọn èèyàn ròyìn àwọn èèyàn àwọn èèyàn ń pèrè sí àwọn tí ń kó lákàntì aláwọ̀ dúdú àtòyìnbó àti yorùbá àti gbogbo ẹ̀ wọ́n ń pèrè sí wọn lónìí pé ìlú ló dà bẹ́ẹ̀ àlébú wọn àlébá wọn yìí ẹ sì mọ̀ gbọ́ lẹ́nu àfá lẹ́nu tó kí alkùrán kẹrì lẹ́nu báwọn èèyàn ń pè láàfá àdúgbọ́n pè ní imam pé kọ̀sí tó burú bẹ ìlú ni ìlú lé ní kí wá lọ kí ọlá sọ fáyé lè sí nígbà táwọn kan rán àwọn ọmọdé tòrútòrú níṣẹ́ níṣẹ́ láabi ìpé ọlọ́mọ gbé àwọn èèyàn lọ́mọ pa wọ́n ẹlọ́mọ gbé wọn pamọ́ táwọn náà ti sọ fáwọn èèyàn ráwọn nìí táwọn náà sì rí jàtà pé wọ́n rán wọn ní lóòótọ́ tí ìsìláàmù ọba ṣèjọba ní tí ìsìláàmù dáàbò bo ẹ̀mí dé tẹ́lẹ̀ ogun kẹ́tẹ̀kẹ́tán àti wọ́n ràn wọ́n táwọn èèyàn ń sọ nípa ìsìláàmù òun náà nílẹ̀ ìsìláàmù ọmọ ọ̀gá kò sọ́nà tó dáàbò bo ẹ̀mí ìsìláàmù lọ mo fi ìjọ kan sọ ọlọ́run bá mo fi búra torí ìkórìíra ìsìláàmù náà fi máa àtàkì gbogbo apààyàn mọ́ ìsìláàmù wàláì fún àbìlá ìdẹ̀bí láìlá ìlà ò ọ̀rọ̀ tí ń jábọ̀ ìjọba ìjọba ni mo sọ torí ìkórìíra islam náà ti máa àtàkì gbogbo onísànà ní apààyàn mọ́ islam wọn ní dákan káwọn dákọ̀ islam àbí ìgbà tí òfin kàmí ìsàn pè lẹ́sìn lórí ilẹ̀ ayé tí wọ́n bá ti dákọ̀ apààyàn ó dákọ̀ islam má bá kà ní òyìnbó ó dákọ̀ islam islam ti lékè látìgbà náà kò wálé ẹ máa wo títọ́jú ọlọ́run ẹ̀sìn tó ti dáàbò bẹ̀mí jù ní Islam mo fi tó bí ọlọ́run búra àwọn tí èé ṣe mùsùlùmí náà mà afẹ́ni ó bá bọ́ sínú òkùnkùn àbò sínú òbílọ̀ sí àná pé mùsùlùmí òdodo fún ìtàtà yìí kò yàtọ̀ sí kólóṣèlú kan kókó tọ́ọ̀dù jọ ẹ̀ẹ́rà bọ̀rúbọ̀ yìí nínú tọ́ọ̀dù tó kójọ ẹ̀ẹ́rẹ̀ tó jẹ́ pé ó kọ mùsùlùmí ni ìdílé mùsùlùmí wọ́n ti bí ẹ̀ẹ́rẹ̀ tó jẹ́ pé kèé ṣe mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ni ẹ̀ẹ́rì wọn tán bá kó tọ́ọ̀gì jọ bẹ́ẹ̀ náà ni tíjọba ń ṣe ní ìsìn tán fáwọn àwọn sanji sànyàn jọ tí tó bá ti yú tó bá ti dàbá ẹ̀dàrú ẹ bá bẹ̀jẹ́ kó tó wá débi pé ẹ máa gbé èèyàn ẹ máa gbé èèyàn tíjọba wá ní ó tòun lọ́wọ́ òun ọ̀mọ tó lè fèsì mọ́ níjọba tí ń lọ orílẹ̀-èdè ní ìlọjagun tí ń jagun àjàlà àjàborí tó ni o to tòun lọ́wọ́ máwọn èèyàn péréte kan ti ń bẹ nínú igbó inú òyìn tí wọ́n ti kà jáde ọlọ́run mọye èèyàn tí wọ́n ti mú nínú àwọn tó lóókọ lóókọ lóókọ tó jẹ́ pé fúnra wọn ni wọ́n kà jáde wọn ọ̀rọ̀gbọ́n já sí fi mọ̀ bóyá lásán kọ́ lè léyìí kàkà kó sì tún wá ó wá ń de kòkó sí ẹ̀mí ò wá jámọ̀ kankan mọ́ lábẹ́ ìjọba táwa wọ́n mọ yàtọ̀ ẹ bá bèèrè lọ́wọ́ àwọn yarí tí ń bẹ́ẹ̀ lóyìnbó wọ́n mọ yàtọ̀ kò sí yàtọ̀ láàrin Ògbómọ̀ṣọ́ bó ti jẹ́lú ńlá tó àtòkò Ògbómọ̀ṣọ́ níbi security gadget àti security personnel kò sí yàtọ̀ téèyàn sáà bẹ́ẹ̀ ibi téèyàn ò sí security débẹ̀ wà lọ́yẹ̀ tó wọ́n ti là lọ́dọ̀ àwọn tí ń sayé rèé wọn bá máa lálùkì àmọ́ ibi tó yóò gbé ìdíkọ́ ìdílé rẹ̀ bẹ́ẹ̀ náà ni sì lárúbáwá ìlú kan wá kéré ìlú kan wá rí bákan kò wá tóbi èrò pọ̀ ń bẹ̀ inú ó fàtàwọn èèyàn bèèrè wọ́n sì bá sì ní ó fi pa wọ́n kan ìjọba mo tẹ̀ pé kò bá bẹ̀rẹ̀ àrùn tẹ́ tó kọ́ ọlọ́mọdé tó dáyẹ̀ sí alamu ayé tó yájú àdó sàlẹ́ta ọlọ́mọdé tó dẹ́nu kọ̀ọ̀kan sí ibi fẹ́ dáa tí ó dáa sí. níbi tó tọ́jú mi tẹ́ bá gba ògùn olóró lọ́wọ́ pé àmọ́jà nǹkan jẹ mọ́jà nǹkan mu kò tó tí a ń fa ní ẹ̀ka bọ̀ wáyé ní kútọ́nu ní kútọ́nu lẹ́yìn kéèyàn jáde kó nàìjíríà rà san ọbọ̀ síkú tọ́nu yóò mọ̀ báyé tòrò káwọn tí wàá sọ àwọn ìlú ńlá náà so ní ìsìn sáyé eré ní kéèyàn ó já rẹ tí ògbẹ́ni tẹ́ jókòó náà kẹ́ já rẹ pẹ́pẹ́ bàbá ti lọ́lá bàbá ti lágbàá nígbà ìgbésí ayé ẹranko bá àti ò lámúlò mọ́lá kankan ni ẹlòmíì plan aburú tiẹ̀ lọ́wọ́ báyìí ẹlòmíì fẹ́ ṣe bí tó lọ ráwọn tó wà nípò pé àwọn ń dìlì pẹ̀lú nǹkan báyìí o ní wọ́n sì fẹ́tù kalẹ̀ nínú rẹ̀ láwọ̀ ní ẹ̀rọ jíun ní bá wọn lọ lọ́fẹ̀ẹ́ ní bá wọn bọ̀ torí kó ti fẹ́tù ayé bá wà yìí tó yẹ pé yábí àbòfíà àbúrọ́nú wọn jẹ̀mọ́ àtàwọn kó náà ta sí ń pé àbá kú rárá tó yẹ pé tó kàn náà lọ́wọ́ pàgbó wa àbá ní bóyá torí ẹ̀ ló bàbá àti tajú ṣùgbọ́n lọ àárírù ọ̀ràn èèyàn tí ò sí lọ àárírù èèyàn tí ò sí fàyè ilẹ̀ nígbà tó yí ọlọ́run ní o kí ó sì gbà tán fẹ́ o ayé ta kàkúnbà bàrà nìyẹn o bàbá lọ ṣáájú ìyá ìyá lọ ṣáájú bàbá ọmọ lọ ṣáájú òbí òbí lọ ṣáájú ọmọ ọkọ lọ ṣáájú ìyàwó ìyàwó lọ ṣáájú ọkọ ọ̀rẹ́ lọ ìbejì wá ìjọ kan náà wọ́n lọ ìjọ kan náà kí ni ò sí ṣẹlẹ̀ tẹ̀lá wá ròyìn àwọn alágbára tẹ́ǹkì rẹ̀ lágbára ẹtún lówó ìkan tẹ́ ìmọ̀ ọ̀fà yẹn Yorùbá pé ikú kìíní kan ní ipa kìíní kan ikú kìíní kan ní ipa kìíní kan ẹ máa ń sọ pé ikú kan fíọ́lá ni máa ń palágbára ó ní ìṣẹ̀lẹ̀ náà lójú yín lóòótọ́ lòkẹ́nìkà sọ bá ilé àà tó ní pé òun wà gbára lójú ẹ̀ o ṣẹ̀kọ́ ti sọ ọlọ́run lẹ́ra òun wà ẹ̀ nígbà tán ti wádìí pé ẹ̀mẹ́wòlẹ̀ yìnbọn ẹgbáǹkò ẹwà ti gbáǹkò ló lọlẹ̀ olóṣèlú kan sọ fún mi ó ní wọ́n fẹ́ pa alágbájá wọ́n yìí mọ̀kùnrán wọ́n pe ọ̀gá pé ọ̀gá ọ̀tá wọlé òní ẹ̀fún mọ̀lábíyá ló bá dákẹ́ torí pé ìnàlẹ̀ ìzàkàlẹ̀ láà jẹ̀míyà ọlọ́run bàtà ní ẹjọ́ sì kẹ toro máyé níwọ̀nba òun lálágbára tó ga jù ọlọ́ ìfún àdì láìlẹ̀dì láìláìlá ẹ bá dún gbogbo ọ̀nà torí ọjọ́ dáadé wa dìde wà náà fi súùrù ọjọ́ tí wọ́n kan fèrè pé kúùmù ẹ bóyá ọ̀pọ̀lọpọ̀ èèyàn bóyá apákan àwọn èèyàn ó jọ wá dìde ìjọ náà lọ́run láì sí nǹkan kan tí wọ́n mú làlùkìámọ̀ tí jẹ́ ìsìn làlùkìámọ̀ ọjọ́ náà yóò máa jẹ́ yóò mọ̀ hasra yóò máa jẹ́ yóò fò tó ra àwọn èèyàn bẹ́ẹ̀ wà ní arúgbìlà ọlọ́mọta làwọn kó lu òfò ayàtà sí yá yàwó mọ̀ yàkùrù jù táàrán tẹ̀ ní ọ̀rán ti pé àtàrí ẹ̀nìkan mọ̀ ní tìrọ́wà ọjọ́ tá ajáde kó òun kẹ ánà òmìnira ló tó léyìn òfìdún tí ìròrí gbogbo wa ó sì lọ sí ojú kan náà ìròrí gbogbo wa lọ sí ojú kan náà ọlọ́run ó sì darí ìròrí lọ sí ojú kan náà kí nìkan náà onídàájọ́ ọlọ́run kọ̀ọ̀ṣe atani arúfọ́ ọ̀rùn mú sáró hákó ń lè ذلك اليوم الذي كانوا يوعدون wọ́n fẹ́ bá fẹ́ kò tún pé ọ̀tákẹ́ ìsí bákan náà àti àlọ́pù wọn ọ̀dá alákọ́jẹ́ kọ́rọ̀ mú dáàtọ́ súnmọ́ wà ní kó bá wà láyé kó fún ara láti ara kó fún wa ní mọ́nì láti tèbádà náà kọ́lọ̀ tẹ́ látẹ̀wọ́gbà àsìkò kan ní àwọn àsìkò tó jẹ́ àsìkò ẹ̀sà òní Ramadan ẹ̀rọmọ yá mi lẹ́sìn Islam ó yẹ ká fi máa sí àlùkò náà ọ̀pọ̀lọpọ̀ òkàkún nígbà tí nàìjíríà ti dàrú nàìjíríà ti di orílẹ̀-èdè òsè gbé mọ́ àwọn èèyàn ń gbé bẹ̀ tí wọ́n sọ jáde lẹ́nu wọn pé kò síbi dá lọ ẹni tó níbi tí ò lọ sí lọ tẹ́ mọ̀ bẹ́ẹ̀ tẹ́sán bá ti ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́ báyìí dídá ẹ̀kọ́ ni wọn ilé wọn nílò òyìnbó ọkọ̀já ilé wọn ní nàìjíríà ò ìyẹn tí wọ́n kàn jẹ àtẹ́sán tó fẹ́ mú náà ti ń wọ ọ́fíìsì nàìjíríà lọ gẹ́gẹ́ bí ráwà rà níyò ìtẹ́ ń jẹ lọ́wọ́ àti ìtẹ́ tó fẹ́ pín ní fi nàìjíríà lẹ́ o èmi wọ́n rọ̀ yìí mo bẹ̀rẹ̀ látòrí ara mi ẹgbẹ́ ẹgbẹ́ lọ́n fórílẹ̀-èdè yìí spẹ́ṣíálì nínú ọ̀mọ̀dọ́ nítorí kó spẹ́ṣíà òtù ni ó yẹ ká pé máa àlùkùnú ti bọ́ ọlọ́run dákùn ká máa túbá ká máa wá foríjì ká máa ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò fún àtà àfi masajid ahli sunna kó làwọn fẹ́lá jẹ́ àwọn dáńtọ́ kẹsí sunna rọ̀mọ̀dán ni wọ́n ń bọ̀ yìí oṣù tọ́lọ̀ máa fi kalẹ̀ ìkẹ́ ọlọ́run tí ma ti tún máa wá ládàáyàn rí lọ́tọ̀ oní ọ̀rọ̀ àdúrà kan lọ́rọ̀ orílẹ̀-èdè bẹ́ẹ̀ takútọ́ ọlọ́dún bá ń lọ kò sí ní kejì yóò máa burú sí àwọn kan sọ bẹ́ẹ̀ lẹ́nu tiwọn kì í sì gbàgbọ́ tàwa ẹnu wípé àwa tá mọ̀ bẹ̀ kò sí ìkàtẹ́ ẹ lè gbé kalẹ̀ létò tó kọjá dùá ní àdúrà ní ìsìn wọn kọ́kọ́ afáàlẹ̀ bọ́ gbọ́ ẹni káńtà àdúrà láàárọ̀ yìí lè má mú ni ń sàdúrà àdúrà tán mọ́ ti tán bá kẹrùn tán ló bá nẹ́nìkan tó fẹ́ bá sọ̀rọ̀ ló bá dìde ibi títí sàdúrà tí máa ń se lọ lórí rìn ló bá fọ́ sí kan nítorí létí ó bá tún padà sí ibi títí sàdúrà bó ní ìsèsì ipe transformer wa bàjẹ́ ládùúgbò àwọn ọlọ́dọ̀ jama

fún gbogbo àlámọ̀ rí pàápàá jùlọ orílẹ̀-èdè à ń tètè láwọ́tò koran ẹjẹ́ àmọ́ ọ̀bẹ̀ lọ́n bẹ̀ à ń tètọrẹ àánú eléyìí tá àmọ́ tètẹ́lẹ̀ àdídá àtẹ́tẹ́lẹ̀ tàtún tá ń ṣe tàtún fẹ́ ṣe jù bẹ́ẹ̀ lọ ẹjẹ́ àmọ́ ọ̀bẹ̀ lọ́n bẹ̀ tàbá ní tàwọn ìbádà yìí ká orílẹ̀-èdè ti bàjẹ́ kìí ṣe àdánwò látọ̀dọ̀ ọlọ́run àfọ́fà wa ni ìkà àti kẹ́nimọ́nì àti jẹkújẹ ojú kòkòrò tó fi dórí àwọn òyìnbó ará àta ọ̀la ìsanwó dìlá ojú wọn jẹ́ jẹkújẹ tí wọ́n fẹ́ jẹrú léde wọ́n ti gbẹ̀gbẹ̀gbà ó ọ̀rẹ́ wọn làwọn tí ń ṣèjọba orílẹ̀-èdè yìí o ọ̀rẹ́ wọn ni wọ́n o èmi ni mo ṣe kútúbà àrújọ kan tó ti pẹ́ wípé ẹja farada orílẹ̀-èdè yìí ẹja farada ẹja dúró síbẹ̀ kò sí padà ká sọ pé à ń lọ bó ti yí padà ẹni tó bá lè rákòrò jáde kó jáde tí ò lówó plane bẹ́ẹ̀ tó yẹ pé yóò rákòrò jáde ní kó jáde ní mo tún sọ a ẹ má jẹ́ àgbàdo orílẹ̀-èdè nínú àdúrà tó dáa pẹ̀lú tọkàntọkàn tá a bá ní bí wọ́n bá ti lè ṣe tí wọ́n ṣe àfàìmọ̀ ká má bòra wa mọ́lẹ̀ láàyè ká tó kú èyí tó ga jù ní àbúrò bẹ̀rù àtìrí ọlọ́run ti bá ti fẹ́ àtìrí ọlọ́run ti bá ti fẹ́ o tí a bá ní àwọn òṣèbàjẹ́ àwọn òkúkú pààyàn àwọn òkúkú ṣe báyà gbogbo àwọn gánpa gbogbo àwọn dáńgbé ọmọ ọlọ́mọ kan ni wọ́n gbé bàbá bàbá ni wọ́n gbé ẹni ẹlẹ́nìkan ni wọ́n pa tàbá ní kí ó jàbọ́ sí fọ́wá bèrèdà ẹ̀wọ́n jà jódò bẹ́ẹ̀ o ẹ̀jẹ̀ abẹ́lọ́hùn ó jẹ́ kọ́rọ̀ àlùkìánà ló tóbi nígbàyà wa kọ́rọ̀ ayé kó mọ níwọ̀nba bọ́lọ́m bá ti pè é kó fúyẹ́ débi bọ́lọ́m tí ló fúyẹ́ tó ń tá a bá wá rí ń bẹ̀ kábẹ́lọ́n kọ́lọ́n fálùbárákà sí i

àti alápáǹtìtì lọ síbi orí ìdá àmọ́ kó ọ̀rọ̀ ẹ̀ nínú oṣù Ramadan kó tó ẹlẹ́ni tó tẹ̀sà àsìkò rẹ̀ àtòsù náà lójijì láti wọ́ àlékún níbi títẹ̀lé tọ́lọ́run kó kádàrà wa sí àwọn tí ó nú àwọn ẹ̀dá ọlọ́run àti ó jèrè àwọn tí àdé ọlọ́run ọba tí ó sọ wípé ọ̀nà ti kọ́ di mọ́lẹ̀ àǹfóṣìkún mi nìkan yẹn ní ìtàjìrí ìdàlọ́ iṣẹ́ rí tẹ́ bá sì síwájú tẹ́ ti wójú rí ọlọ́run ọba látàyé ní ẹ bá lọ́dọ̀ ọlọ́run kankan ò ní ṣe o ẹ bá pé orí ńlá ni tó ga lọ́dọ̀ ọlọ́run wà á zọm àjẹrà èrèjẹ tó sì pọ̀ ni tó náà ká máa wọ́lọ́ ńlá foríjì àtìgbàtà wà ní Ramadan àtìgbàtà sílẹ̀ ká máa wà lára foríjì ká sì máa ti sẹ́ni ná أقول ما تصنعون واستغفر الله تعالى لي ولكم إنه الغفور الرحيم اللهم أنزل الإسلام أنزل الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصل اللهم على نبينا محمد وعلى آله وأصحابه وسلم عباد الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون كن من صلاتكم غفر الله تعالى لي ولكم